yín létí pé ọ̀gára ọlọ́ṣà ti ń gbéra rẹ̀ ní iṣẹ́ ọlọ́run tí gbogbo ènìyàn mọ̀ sí pásítọ̀ bọ́ọ̀lù tìǹà pápá búra. wúrà la pé o a ò kọ́ yẹn mọ́sẹ̀sẹ̀. you are very stupid for that statement. n tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi. tó bá tó ní kí n farabalẹ̀ máa bínú. bá a mi ẹ ti japa kúrò lágọ̀ọ́ ọlọ́pàá. lówóde one federal ojú ẹ̀yìn làwọn boys wá o. kò ṣe fi ẹ̀sán sílẹ̀ fẹ̀ntólẹ̀sì. for god sake. don't mention that name. ológun olúwa bẹ́ẹ̀ni ó sì lè jà fún wa. bẹ́ẹ̀ni yóò jà fún wa. Ah. ìwé jẹ́ kí ni solution. all the evidences we have are wrong they, are just rumours. This evidence are so sure, they are not small. Níran jẹ́ ọ̀tá mi tẹ́lẹ̀. Ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán ni kò tó ń wáyé àdá sí. Màá gbé ọ̀rọ̀ ẹ̀ débi. Olùpàbẹ̀ ìjà, màá gbé sùn èmi ní lílì kékeré àtàbà ìnímí ṣùgbọ́n wọn bí wọ́n dá tó fi bọ́jú. òtútù ìlẹ́jà lálẹ́ odò. ẹni dábì lọ́wọ́ ló bí ọdẹ ẹni dábì lọ́wọ́ pọ̀ jọjọ. fún òun ṣe lọ́mọ yín lọ́wọ́. ẹni ká fi ìmọ̀lẹ̀ ìránṣẹ́ ọlọ́run àlàyé mi ọlọ́run yóò pè mí abẹ́lẹ̀ nìyẹn lọ́kọ́dọ̀ kó tó gbé. I will not rest until I put that murderer behind bar for killing my sister. Tí ẹ ò bá deliver fún mi in forty eight hours, máa drop her dead. Pastor Paul. I'm coming for you. Èmi gan mo bá agbọ́n ṣe ìpàdé débi tí wọ́n ń pè mí gan ní agbọ́n tí n bá tàyàn àtàgbé mi.